sọ́lá àlùsọ́lá láti rẹ̀ túbọ̀ mu nílẹ̀ ní lọ́ba tí tọ́ka ni pé iṣẹ́ kan tó ń ṣe lọ́fà ìgbàtẹ́ tí wàá fi sẹ́lẹ̀ ẹ fi irun gbọ́lẹ̀ ní ọ̀dà ni wọ́n mọ̀ rẹ̀ lẹ́tà wọn làwọn tó wá rí pé ní irun gbẹ̀yìn náà fífa ní ń fa àwọn alákọ̀ọ́yẹ pé fífa ní irun jẹ́ fífa ó sáà lè tó tó alẹ́ tàtàrà ilé ìkàsọ̀ ìpè ní oníbídìí àná tó bá jẹ́ pé dábà lè pè lórí kan tí gbogbo àti tí ọmọ èèyàn bá bọ́ sí tí alùsùnà bá bọ́ sí náà ní tàtàrà rẹ̀ di oníjíríà báwọn àyè tó ní ìdíkọ̀ lórí akéda nìkan. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam. àdádálẹ̀ nínú ẹ̀sán náà ó ní í ṣe pẹ̀lú pé ń tẹ́ ṣe yẹn kìí ṣe nǹkan tí ẹ̀sìn ọlọ́run ọba tó fara mọ́ kí yẹn mọ wá wò pé kò burú lábẹ́ aburada òfin ọlọ́run ṣe eléyìí ni àdádálẹ̀ ma uhdika min ad-din ala ghayri mithalin sabiq ń tẹ́ ṣe àdádálẹ̀ rẹ̀ yẹn ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ àbí kò ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ kókó rẹ̀ nípò ní ṣe pẹ̀lẹ́sìn ma uhditha min ad-dini ala ghayri mithalin sabiq bí ẹni tí ń fọ àwọn oríkèé rẹ̀ nì àwọn èyí tí wọ́n ní ká fọ̀ nínú àlùwàlá tí ń fọ ọjọ́ mẹ́ta mẹ́ta lọ àṣọ pé dídá ní ṣe torí ẹ̀ èyí tó jẹ mọ́ irùngbọ̀n <clears throat> tí èèyàn bá ń fa nǹkan tí ó túmọ̀ sí lábẹ́ òfin ọlọ́run ní pé pọ̀ kí lèèyàn so eléyìí wọ́n ń pè ní fiskon amali ó lè padà wá gbé lóra rẹ̀ dórí fiskon ẹ̀ẹ́dẹ̀kàdì ó léwu púpọ̀ wọ́n kì í fi etí fi pàlàbà àṣẹ Allah wọ́n kì í fi etí fi pàlàbà àṣẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam kéèyàn jẹ́ olùtẹ̀lé rẹ̀ lódodo. wa ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amra an yakuna lahumul khiyaratu min amrihim kò tọ́ sí olùgbàgbọ́ òdodo lọ́kùnrin tàbí olùgbàgbọ́ òdodo lóbìnrin pé nígbà tí Allah àti ìránṣẹ́ rẹ̀ bá ṣe ìdájọ́ kan káàyè àti ṣẹ̀ṣà kan wá wà fáwọn nínú ọ̀rọ̀ wọn kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ àtẹ̀lé ti Allah àtẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà <clears throat> ẹ mọ̀ pé iṣẹ́ ń ṣe lọ́mọ ìyẹn máa ń ṣiṣẹ́ torí àti lè bá a máa rówó tí ó fi máa gbọ́ bùkátà rẹ̀ tí ìjọba nìyàn rẹ̀ tí òfin ní di bá mi tí àtàrí pàwọ́ àṣìṣe tí sẹ́yìn bá ti fa kí n máa takòtò lọ́n takòtò ànábì ọbẹ̀ tà kí sẹ́yìn kọ́ fọ́ọ̀mùra rẹ̀ kí n wá iṣẹ́ mi ṣe bẹ́ẹ̀ lòfin ọlọ́run bá sọ nítorí pé ńgbà tó bá kú iṣẹ́ ẹ̀rọ̀n kò síbi tó ń gbé lọ ṣùgbọ́n ẹ̀sìn tó ṣe àtẹ̀yí tó ṣe orí rẹ̀ ló rojọ́ bàbá tí lọ́la gbẹ́ndàlù kìyàmù ah ìwọ ọlọ́run iṣẹ́ tí mò ń ṣe ni ọ̀gbá torí ẹ̀ mo sì ní nǹkan tí mò ń fi iṣẹ́ yẹn fi dí fún islam ní òjẹ́ islam ó ti pòórá láwùjọ wa bàbá lè sọ bàbá ti lè sọ fún Allah sọ ìgbà náà pọ̀ ọlọ́rọ̀ lẹ́nu sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ èèyàn ò ní àwáwí ò ní àwíjàre eléyìí tó lè ṣe láròyè níwájú Allah lórí pé náà ló mú mi máa ta òfin rẹ̀ láti máa tá ń padànù tẹ òfin rẹ lójúmọ́lẹ̀ kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣàánú èmi pẹ̀lú rẹ láti jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí ó máa tẹ̀lé ti Allah tó sì máa tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa sallam ní tòótọ́. jazakumullahu khairan. hello. wàlẹ́kùn sọ́wọ́n ti lọ wà kí ló kọ́ ìbọ̀lẹ̀ tí ń sọ̀rọ̀. ọpọlọ àtàkà yóò ní dàrú. àmín àmín àmín. orúkọ mi ni àfáà yìí ṣe nítorí kí àfáà lò láti ìlú òkè. kí ni ìbéèrè yín ìbéèrè méjì mo ní ìbéèrè aláwọ̀kọ́ ní pé tí ìdáàbò bá mi kí èmi pé bó ṣe wíìlì ìgbélẹ̀ kò tó di pé ó kú. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ní pé bàbá tó bí ọmọ bàbá àti ìyàwó ń jà pé ìgbé ìyà kú ìyàwó á ní kí bàbá ọmọ jìnnà kí ọmọ ọmọ jìnnà fún bàbá rẹ̀ tó bá kú tán. Ṣíwọ́ ọmọ ẹ títẹ̀ wá sí mú bàbá tó lẹ́sẹ̀ níwájú ọlọ́run àti kò lẹ́sẹ̀. Alhamdulillah. Àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ ogún, Allahu Azza wa Jal ti yanjú rẹ̀. Kò fi sílẹ̀ fún ànábì kan láti pín. Bẹ́ẹ̀ ni kò fi sílẹ̀ fún àwọn màláìkà láti ṣètò pínpín rẹ̀. Òun fúnra ara rẹ̀ ló pín. Nínú Sūratu Nisā'. lára wọn àyà ní ìbẹ̀rẹ̀ súrà yìí àti ní ìparí súrà ọ̀rọ̀ nípa náà ló wá ní ìparí Allahu azza wa jal ó ti ṣètò gbogbo tó béèrè nípa pínpín àmọ́ àfọ̀nà Allahu azza wa jal ti ṣètò yìí torí ẹ sílẹ̀ láti dákun tiẹ̀ lọ́nà tó ń lérò pò ń fẹ́ gbé ogun tó ń gbà. torí ẹ̀ a máa wá sọ yìí kí mo wíìlì ogún mi kalẹ̀ fáwọn ẹni tí ó jogún mi àṣìṣe ni o kẹ́nìkan bá ti lè dánrú ẹ̀ òkú tó di pọ́kú á sọ pé sọ sápò ara rẹ̀ á gbọ́dọ̀ tẹ̀lé. nínú àdìkà nàbà Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó gúnrégé tí Imam al-Bukhari àti Muslim gbé jáde ó ní inna Allaha qad a'ta kulla dhi haqqin haqqahu fala wasiyyata li warith Allahu azza wa jalla ó ti fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ nínú ogún lẹ́tọ̀ọ́ rẹ̀ ó sọ bá a sì máa pín fún wa ààyè àti máa sọ àsọtẹ́lẹ̀ pé àwọn olùjogún mi báyìí báyìí ni ẹ pín wò mí lórí wọn kò sí má torí rẹ̀ ẹni tó lọ́wọ́ ọba ẹlẹ́dàá bá ti là kalẹ̀ pé yóò jogún torí pé àwọn májẹ̀mú pé sí lára onìkan ni ó jogún íńtánẹ́ẹ̀tì ni wọ́n fún nìkan náà wọ́n fún wọn gbọ́dọ̀ fún jù bẹ́ẹ̀ lọ kó sì gbọ́dọ̀ dín. àwa mùsùlùmí làwà kí nìkan náà tó rú ọ lójú tó ń wá tó rí nínú ẹ̀sìn Islam tó fi wá jẹ́ pé lánàá kí lánàá lọ́ọ́ máa tẹ̀lé. bí kan sọ pé àwọn fẹ́ fi ìdígi pín ogún ìdígi báwo kí náà fẹ́ fi ṣe mùsùlùmí làwà àbí kan sọ pé àwọn fẹ́ lọ nítawọn sì sílì yẹ nìkan kọ gbọ́dọ̀ kí ni jẹ òfin Ọlọ́run ọba kọjá gbogbo rọ ọkọjá gbogbo ẹ̀tàn jẹ torí ẹ bọ́lọ́run bá ti sọ pé wọ́n pin ni wọ́n gbọ́dọ̀ pin wáyé o ìyẹn wá kó afẹ pínkùn rẹ ní ìbámu pẹ̀lú ti Allah àwọn olùmọ̀tán mọ̀ nípa bá ṣe máa pínkùn lẹ́wàá kan sọ àwọn ọmọ ọmọ kí ó à ń dunnú wọn ń jáná sí wọn ń túmọ̀ rẹ̀ kọ́ mà ní tá sọ torí lẹ́yìn nígbà téèyàn kàn sọ̀rọ̀ láti pawó ni so àwọn tó nímà tó nímà tí ì sáwàdà so àwọn lẹ́lọ́ gbógun yín fún kìsẹ́ tí wọ́n lọ pín kíkú kí tí wọ́n sọ pé wọ́n lọ́n bá bá pín dá wọ́n dùn án ládàá rẹ̀ bá bá pín dá okúkú mà pa àmọ̀ jù báyìí lọ. àwọn eléyàn tí wọ́n ba nǹkan jẹ́ nù so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni tó mọ́gún pín bàbá yín màmá yín wọn ò sì gbọ́dọ̀ sẹ́mí ní mùsùlùmí kí wọ́n wá kú tán kẹwàá ní gbógun wọn gba ìlànà Islam so nígbà tí èsì pé wọ́n bá sọ fún yín kórìí kèfèrí bàbá yín kú inú yín ó dùn bàbá tó wá kú lórí islam kí ló wá dé tó fi wá jẹ́ pé bàbá kú lórí islam àní pọ́gùn rẹ̀ nílànà islam kí lè fẹ́ fi rojọ́ wájú ọ lọ. eléyìí jẹ́ bó mi o. wọ́n ní bàbá àtìyá kan jà ìyá wa bá dórí pé ọkọ ọmọ lọ́wọ́ dè níbi àti ṣe dáadáa sóbì rẹ̀ bàbá ìyá wa kú ṣáájú ọkọ ìyá tí wàá sọ àsọtẹ́lẹ̀ pé ọmọ yìí ò gbọ́dọ̀ ṣe dáadáa sí bàbá rẹ̀ sẹ́ẹ̀ ǹjẹ́ tọ́mọ yìí ọba ṣe dáadáa sí bàbá rẹ̀ ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lẹ́sẹ̀ ńlá àṣẹ tọlọ́run àti tànàbì sallallahu alaihi wasallam ni pé ọgbọ́dọ̀ ṣe dáadáa sóbì rẹ̀ lọ́kùnrin ọgbọ́dọ̀ ṣe dáadáa sóbì rẹ̀ lóbìnrin ìjọkẹsẹlẹ ni pé tí bàbá àtìyá rẹ̀ bá ń bẹ ẹnìkan wá bá nàbì sallallahu alaihi wasallam ó ní ní tálẹ ní tó yẹ kí n ṣe dáadáa sí jù nínú àwọn èèyàn wọ́n ní ní lẹ́yìn rẹ̀ ń kọ́ta lọ́kàn wọ́n tún níyà rẹ̀ ni lẹ́yìn rẹ̀ ta lọ́kàn wọn lọ́kàn bàbá rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe dáadáa sí ìyálẹ̀ mẹ́ta ló tó ṣe kàn fún bàbá kọ́dà ìgbà wa kan ó ló ṣe dáadáa sí ìyá rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin kó tó wá kan bàbá lẹ́ẹ̀kan. tọ́ tí bàbá kéré sí ti yá òun ìtumọ̀ rẹ̀ kọ́ ni má ṣe dáadáa sí ìyá rẹ̀ wàá ṣe dáadáa sí ìyá rẹ̀ wàá sì ṣe dáadáa sí bàbá rẹ̀ tí ìyá pọ̀ ju ti bàbá lọ kò túmọ̀ sí má ṣe dáadáa sí bàbá rẹ̀ torí ẹ̀ ìgbà tí ìyá rẹ ti kú ìyá rẹ ní tí wọ́n sọ àṣìṣe ni káwá pé nítorí ọ̀rọ̀ màmá rẹ o ò ti máa ṣe dáadáa sí bàbá rẹ tí ìyá rẹ fi kú a aburú ńlá ló ń ṣe o wá wá bó ṣe ṣe ìpẹ̀sẹ̀ rẹ nìsín pẹ̀lú pé kó máa ṣe dáadáa sí bàbá rẹ kó sì máa tọrọ àforíjìn tó ti ṣe síwájú ilé ìjẹ́bù sí jẹ́. jazakumullahu khairan orí aago tí yá máa pèsè ọ ní zero eight zero eight six zero one six one four one sí gbogbo àwọn tí a bá ń bẹ ní ilẹ̀ nàìjíríà zero eight zero eight six zero one six five four one àwọn tí a bá wà ní ìlú òkèrè níbi tí a mọ̀ pèsè oní plus two three four nine one five nine eight seven one six four six plus two three four nine one five nine eight seven one six four six àwọn aago tí olùjá ìbéèrè tí a máa béèrè àwọn ìbéèrè ọlọ́kanòjọ̀kan tí ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa ní ọwọ́ àwọn ìmọ̀ wa nínú ìbéèrè tó tún wà ń bì wọ́n ní kí ni ojúṣe tí ó yẹ kí ọkọ kó ṣe lórí ìbéèrè kan ọlọ́ ẹ̀lọ́ àríkùn sọ́tọ̀ ọ̀rọ̀ kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tí ó kọ̀ Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé kí ni ìdí ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ sí dáadáa sí èèyàn sí dàbí ìyàtọ̀? Alhamdulillah. Ẹja mẹ́nu bà ìdí méjì àwọn ìdí yẹn pọ̀ gan-an. Àmọ́ méjì péré. Alákọ̀ọ́kọ́ ni pé bẹ́ẹ̀ ni àṣẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ làṣẹ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àṣìṣíwájú sọ nínú ìbéèrè alákọ̀ọ́kọ́ tí wọ́n béèrè nínú ètò wa lónìí pé tí ọlọ́run àti anabi sallallahu alaihi wa sallam tí wọ́n bá ṣe òfin kan kò tọ́ sí mùmíní lọ́kùnrin àbí mùmíní lóbìnrin káwọn wá sọ pé àwọn tún lè ṣẹ̀ṣà ń tọ́ takotọ́ lọ àbí ń tọ́ takotọ́ anabi sallallahu alaihi wa a gbọ́dọ̀ ṣe dáadáa sí ìyá wa lórí ẹ̀mẹ́ta kó tó di paṣẹ kan fún bàbá wa òfin ọlọ́run bá mi gbogbo ẹni tó sì jẹ́ ẹrú ọlọ́run tó gbọ́ ọlọ́run gbọ́tọ́ jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ yọ́nú sófin ọlọ́run ara tó ń fi jẹ́ mùsùlùmí. ẹlẹ́ẹ̀kejì ọmọ hàn ta lẹni tó lóyún rẹ̀ bàbá rẹ̀ ni àbí ìyá rẹ̀ ni bàbá rẹ̀ ò lóyún ìyá rẹ̀ ló lóyún rẹ̀ ta lẹni náà tó ṣe ipò bí ọ tó ṣe pé èyí tí ọba kú ọ̀rọ̀ àbúrò kú níjọ́ tó di pé kúnlẹ̀ ọ̀fẹ́ bí ọ ìyá rẹ̀ ni ẹlẹ́kẹta ta lẹni náà tó rí ọ pẹ̀lú ọyàn tí ń bẹ nígbà ìyá rẹ̀ ìyá rẹ nì torí ẹ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n lẹ́ni tó lóyún tó tún jẹ́ pé ó rí àbúrò kúngbà tí ó bí ọ tó tún jẹ́ pé ẹni tó wà nígbà ya rẹ̀ iná ló fi rí ọ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí bàbá ò ṣe ẹlẹ́ẹ̀kẹrin nìyá àti bàbá jọ ṣe òun náà ni títọ́jú ọmọ àti bíbọ́ ọmọ wí ìyá náà máa tọ́jú ọmọ ń sì máa bọ́ ọmọ wí bàbá náà tọ́jú ọmọ ń bọ́ ọmọ wí so eléyìí ni wọ́n jọ ṣe so ekínní kejì kẹta yìí ọkùnrin ò ṣe wọ́n ní sẹ́rí àsọdà ìgbà tó ní ṣe dáadáa sí ààrẹ ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta kó tó wá kan bàbá rẹ̀ lẹ́lẹ́kẹrin láṣẹ kẹfì ìdálẹ́ eléyìí ni ìṣèdọ́gba tí ò sí nǹkan mí lẹ́yìn rẹ̀ tá a lè pè ní ìṣèdọ́gba. jazakumullahu khair oníbẹ̀rẹ̀ sọ pé ní kí ni ojúṣe tí ẹ yẹ kí ọkọ kó ṣe fún ìyàwó rẹ̀ nígbà tí àwọn mọ̀lẹ́bí ìyàwó rẹ̀ sọ pé ní àwọn fẹ́ sí ìnáwó ó sì gbọ́dọ̀ mú owó wá ìfẹ́ lánàá. ẹ kò sí tàbí ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run pípé islam pè wá lọ síbi káranra wa lọ àmọ́ kò wípé ká kàranra wa lọ kàranra wa lọ lórí dáadáa ká wa lọ lórí àìdá ìnáwó orí èwo làwọn mọ̀lẹ́bí rẹ̀ fẹ́ sí ọlẹ́tọ̀ àti ṣèwádìí kí sì ni wọ́n fẹ́ ṣe ń bẹ̀ ọlẹ́tọ̀ àti ṣèwádìí amẹ́ka mú wá ni kò sí ń tọkàn òkú wọn fẹ́ ṣe kí ló kàn kí ni tí wọ́n fẹ́ fi owó rà wọ́n fẹ́ pelére wọ́n fẹ́ ṣèrégbè kọ̀ọ̀kan sáti mú wá ọlọ́mọdé nítorí pé owó tẹ rí yẹn tó bá dijọ́ gbìn dàrú kìyàmá nínú nǹkan mẹ́rin tá a dáhùn ìbéèrè rẹ̀ wájú Allah kó tó di pa lọ nínú rẹ̀ lówó wa owó ìbéèrè tiẹ̀ wá pẹ̀ka sọ́nà méjì àwọn nǹkan yòókù ìbéèrè kọ̀ọ̀kan ni wọ́n béèrè nípa owó rẹ̀ min ayna ktasaba wọ̀fíìmà ànfàkọ̀ ọ̀nà wo lọ́gbà tújọ ìbò lọ́nà sí torí rẹ̀ wọ́n bí ọ léèrè bí tọgbà túwò rẹ̀ jọ́bó lọ́nà sí wọ́n bí ọ léèrè ẹ mo fi ràn wọ́n lọ́sọ̀kú lé àná mi kí ni jẹ́sẹ̀. àmì kí á pèsè ọ̀nà ní zero eight zero eight six zero one six one four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six one four one àwa tí a bá ń pè láti òkèèrè plus two three four nine one five nine eight seven one six four six plus two three four nine one five nine eight seven one six six four àwọn nọ́mbà tí olùjá ìgbìmọ̀ ẹ̀lọ́ aleykum salaam tí lọ́gbà kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè wọ́n. Mohammed jáde ìlú ọ̀la. kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́rẹ̀ béèrè pé ọ̀rẹ́ wà tán òun àgbóbẹ́ kájọ́ fẹ́ra wọn yí ọkọ rẹ̀ ti kú gbogbo àwọn ọmọ lóbìnrin ló kọ rẹ̀ àárọ̀ gbogbo ọ̀nà ẹ̀dá ọ̀gbìn ẹ̀dẹ̀ wọn gbọ́ wọn àti àyè ọ̀bẹ ṣùgbọ́n yọ wà fàyè ńlá láti gbé kí n fi sórí kì í tàbí ká gbé lè gbogbo òde ààrẹ wọn. alhamdulilayi lọkùnrin bá fẹ́ obìnrin láti fi ṣaya kò sí nǹkan kan tí wọ́n lè ṣe ju kí so igi lọ. àmọ́ àgbọ̀njọ dọ́ọ̀rẹ̀ ìmọ̀ ẹlẹ́dẹ̀ padà wọnú ọgbà àbúrò ọ̀sẹ̀lẹ̀ ogun tí Allahu azza wa tó ṣe léèwọ̀ yóò wọnú ẹ̀ zina ọ̀làdúpọ̀ rẹ̀ yín náà kò ní zina ò ṣe ń gba ìwé rẹ̀ wá jẹ́ kí ńgbà tó dàgbà lọ́wọ́ abẹ́rẹ́ sí ni wá ṣe ranù a ọlọ́mọ sì ti tọ́ba sá ti jẹ́ pé ní tó wù ọ nípa ọ̀fẹ́ fẹ́ yàwó táwọn ọmọ rẹ̀ ọba ti fẹ́ tí wọ́n sì ti dàgbà ẹ tù wọn ẹ rọ̀ wọn ẹ bẹ̀ wọn tí wọ́n fi gbà láti fìyà wọn fún yín ìyẹn tí ìyá ọba ní bàbá mọ́ ọmọ ni ó fi ìyá lọ́kọ báwọn ọmọ bá sì ti bàlágà tí bàbá obìnrin yẹn ń bẹ láyé àwọn ọmọ lọ́lẹ́tọ̀ọ́ sáti fìyà wọn lọ́kọ jù torí tó bá dàbí nǹkan àtijú àwọn lójú ò tì. zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one hello. hello. hello kí ló kọ́ mi láti ń tọ̀. ìyá àgbàdo àyìnlá bèjì rò. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ìyá ni wá tọ́jú ọmọ bàbá ọ̀tọ́jú ọmọ níbi ìtọ́jú ọmọ lọ́mọ. àwọn ọmọ yẹn wá jàre pé àwọn ọmọ yẹn tí wọ́n lè tọ́jú bàbá àti òun lè tọ́jú bàbá. àwọn ọmọ tó ṣe pé ìyá wọn ló tọ́jú wọn pẹ̀lú owó àti gbogbo ojúṣe tóbi máa ṣe lórí ọmọ bàbá àwọn ò rójútùú tọmọ kankan bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń tọ́jú ọmọ ọlọ́mọ mi ṣé táwọn ọmọ ń bá wa là tí wọ́n la lù sọ yẹ kí wọ́n wo bàbá wọn ṣẹ̀kan bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ wò ṣẹ̀kan nítorí pé bàbá yẹn tó wọn bá bí wọn bó làwọn bá ṣe máa ìdá rẹ̀ gan láìdá ọmọ tá a bí ní ìṣiṣẹ́ fẹ́ mọ̀ pẹ́ ni rè ni wá ọmọ tá a bí ṣe fẹ́ mọ̀ pẹ́ ni ibú ni wá àwọn bàbá wọn yẹn òun ló tukọ̀ wọn wá sáyé so bàbá ọba àjẹni tó ṣe pé kò wọ́n ṣẹ̀kan ó ti kọ́kọ́ ṣe dáadáa kan sí wọn náà òun náà ní dáadáa bíbí wọ́n bí wa la gbọ́n wọ́n bí wa la gọ̀ ẹni tó bí ọ tó fi gbọ́n tó fi gọ̀ ọ̀ràn èèyàn ni lórí rẹ̀ kó o ṣe ojúṣe lórí rẹ̀ kó tọ́jú rẹ̀ tọ́ ọ bá ní nǹkan téèyàn fi ṣe dáadáa sí yàn lọ́wọ́ kó ṣe dáadáa sí i. jazakumullahu khairan oníbèrè wọn sọ pé màmá àwọn pé ẹni tí ó jẹ́ bí ọmọ ìyálé sí wọn ìmọ̀ fi àgbò ránṣẹ́ sí wọn lọ́dọọdún bọ̀tí ìyá yìí ní nǹkan pẹ̀lú ọmọ yìí ọdún aláwọ̀kọ́ tó jọ kọ́ fàgbò ránṣẹ́ òun làwọn ti dáàbò padà pé àwọn òfin àgbò ẹni tó wá jẹ́ bí ọmọ ìyá yìí tí ó súnmọ́ ẹni ẹ̀ òun oníhùn fẹ́ àgbòrán ọwọ́ amágbòlọ́lẹ̀ tí ọ lọ pa ó ní òun fẹ́ kí mọ̀lẹ́bí ọ dàrú kó wọn bá sọ fún un kọ́ máa pẹ́ ní yóò tún máa bínú ọ̀dọ̀ ọdún tí wọ́n ti máa fàgbọ̀n ránṣẹ́ òun kà máa mú lọ lé tiẹ̀ ńlọpa kò dọ́dọ̀ ìyàmá pé ṣé ẹran ilé àtò ń pa òun sọdà bí ó ṣe jẹ́ kí ẹni wọ́n mà ní ìyá yìí ó ní nǹkan ná pẹ̀lú rẹ̀ ṣé dáadáa ni ìyá náà ti tún wá padà wá kú sórí wípé ní wọn ò jọjọ ríra wọn ò sì jọ sọ nǹkan pa alhamdulilayi akókó lábẹ́ òfin ọlọ́run gbogbo ìjọsìn tó bá ti ní í ṣe pẹ̀lú owó làání làá ẹni tí ọba ti lówó rẹ̀ tí wọ́n bá bùn ní tí ò fi ṣe fífi ẹni tí wọ́n bùn yàn ṣẹ̀sìn yẹn pàtó kò ní jọ́ra yàn lórí rẹ̀ àyàfi tó wù láti lò fún un. wàyí o ẹran ilé yàtọ̀ bùn màmá yín kí ló dé tí màmá yín fi sọ pé àwọn ò fẹ́ gbà nítorí pé nínú tó burú jù tí ó sì dáa òun náà ní kí wọ́n ṣèyàn lóore kéèyàn ọkọ̀ kí wọ́n ṣèyàn lóore kéèyàn ọkọ̀ irú àwọn àwà báwọn kì í jẹ́ kọ́tì ọ̀tán kì í jẹ́ kí ìgbé àlàáfíà kọ́ráyè fìdí múlẹ̀ láàrin àwọn èèyàn yóò ti dáa jù kó jẹ́ pé ẹgbà ẹ wá padà ránṣẹ́ sẹ́ni tí ń fi ránṣẹ́ wípé ọmọ pé nǹkan báyìí báyìí ń bẹ láàrin wa tó lè mú kí mọ̀lẹ́bí ọmọ bẹ lálàáfíà kan kí ìkùnsínú kọ́ máa bẹ láàrin wa wá káyanjú aáwọ̀ tí ń bẹ láàrin wa agboolé akọ́lọ́rọ̀ kan sọ pẹ̀lú báyẹn ẹ lè yanjú nǹkan tí ń bẹ ńlẹ̀ ṣé ẹ̀yin mọ̀ ẹni tí ń fa agboolé aránṣẹ́ o òun náà fura mọ̀ yí pé ìrẹ́pọ̀ òsì òun á rò yí pé bóyá látàrí agboolé tó máa fi ránṣẹ́ ẹni tó bá ti ṣe dáadáa sí ni tá a bá ti gbà á gbogbo òkùnsínú kọnu kọ́họ̀ yóò wọlé wà yọ parẹ́ náà ẹ̀yin wá jẹ́ pé wọ́n láwọn ọ̀fẹ́ ìwọ wá mú àgbò ìwọ wá mú lọ lé ìwọ ń lọ pa wíkẹ́ torí kí mọ̀lẹ́bí ọmọ bá dàrú mọ̀lẹ́bí irọ́ o nítorí súnmọ́ ni pé ìwọ gan ló ṣe sábàbí tí ìyá yìí fi kú pẹ̀lú òkùnsínú sí ẹni ẹlẹ́ni òun sì máa lérò pé ìyá ó ti yọ́nú gbogbo nǹkóhun tó lè wà láàrin àwọn ti kó ń bẹ́ẹ̀ tó ń ti pé kìí ṣe ìyá rẹ̀ Ah, ìbọn mọ̀ pé kì í ṣe ya òun kó tó máa fàgbó lé aránṣẹ́ sí ìbọn mọ̀ pé nǹkan kan bẹ láàrin àwọn tí ọ̀dàn mọ́ran tí ń ṣe wù pé kó kú òun bẹ́ẹ̀ ní ṣe ń fi ránṣẹ́ só wá àgbò ni ṣò ìwọ wa ń mú àgbò lọlé wọn lọ pa kódà kó ṣe pé ogun ẹlòmíì jẹ́ aburú ló ń ṣe o aburú ló ń ṣe kódà ní ìsinyìí àfi kó tètè lọ́ọ́ fi tó létí ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé gbogbo àgbò láti bí ogún ọdún tẹ́ ń fi ránṣẹ́ èmi ni mò ń pa o torí ń fẹ́ kí fámílì ọ̀ dàrú màmá yìí gbà o ha ẹ wo bí ó ṣe dùn ẹni tí ń gbé àgbò yẹn bí ó ṣe dùn tó kò rí ọ́nlẹ̀ tẹ́lẹ̀ kó tó jẹ́ pẹ́ lómi ní fàgbò ránṣẹ́ sí kò wá ń pàgbò jẹ a ó ṣe o a ó ṣe kọ̀ dáa dùn ìyá ti wá kú kó tó béèrè kọ́ dá bẹ́ẹ̀. hello. maaleykum sábẹ́ ọ̀gá kí ló kọ́ ẹ̀mọ̀lẹ́sìn pè é. ìdí ìyọ̀sọ̀ láti ẹni tó. kí ni ìbéèrè yín jẹ́ àwọn dókítà wa náà jẹ́ ká máa gbẹ́lẹ́mí Nínú ìgbà alákọ̀ọ́ ni pé ẹni tí ó fẹ́ yáwó lọ́wọ́ ẹnìkan tí ó rí kó àsọ́fẹ́ ní tó fẹ́ yáwó lọ́wọ́ yẹn pé tó bá lè yẹun lọ́wọ́ yẹn pẹ́pọ̀ yẹn ṣe bísínẹ́sì kan ní. Pé bísínẹ́sì yẹn ìgbà tí èrè bá ti máa jáde lẹ́yìn tó ń bá ti fún lówó tó ń fẹ́ yá lọ́wọ́ òun ọ̀tún ní bí iye pàṣẹ́ntéèjì kan nínú géèmì yẹn tó ń lórí bísínẹ́sì yẹn. Ìjẹ́ ni ẹ ṣe kò pọ̀ sí owó yẹn owó eh, pàṣẹ́ntì tó fẹ́ gbà nìyẹn tí kò pọ̀ sí abẹ́ owó èlé ìbéèrè lẹ́kẹ̀jì ni wípé ìgbà tí a bá ṣùjú ẹsẹ̀ wa àtẹlẹsẹ̀ wa tí a máa pa papọ̀ tí a máa pa papọ̀ lẹ́yìn ni a bá máa yà wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ ẹlẹ́kẹta ni òun ni pé eh, bàbá tí ó ṣe pé ọmọ tó ṣe fún bàbá ẹ̀ ṣaláìsí ní àsìkò tó jẹ́ pé ọmọ yẹn wà ní ọmọ yẹn jẹ́ kèfèrí àti mọ̀ pé mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ láti jogún kèfèrí eh, kèfèrí náà tẹ̀ lẹ́tọ̀ọ́ láti jogún mùsùlùmí ìbéèrè wa ni pé lára nígbà tí bàbá náà ṣaláìsí ó tó wá di pé wọ́n pín bàbá tètè mùsùlùmí ó tó wá di pé wọ́n pín ogún bàbá ọmọ tí ó jẹ́ kéfì yẹn ó ti wá gba Islam nígbà tí wọ́n bá máa pín ogún ṣé ogún yẹn ṣó máa lẹ́tọ̀ọ́ sí i. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tó fẹ́ yáwó tó wà láyé ẹni tó ń fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ pé nígbà tó ń bá yáwó yìí lọ́dọ̀ rẹ̀ business ló ń fẹ́ fi ṣe lẹ́yìn ìgbà tó ń bá sanwó rẹ̀ padà actually business yẹn òun wò pé ó bí àwọn èrè wọ́n mọ̀ gba percentage báyìí nínú àwọn èrè tó bá bí owó yẹn rìbá lásán ni nítorí pọ́nítì náà kò ní kò sí nǹkan àwúrí kan tó fẹ́ mú ya lówó yẹn yàtọ̀ sí ní tí wọ́n lò náà padà máa gbà so rìbá ni Islam sì ṣe rìbá léèwọ̀ ẹ̀yin ọmọ pé rìbá kìí ṣe gbogbo ìgbà náà ni wọ́n sọ pé mo yá ọ lẹ́gbẹ̀rún àpò kó o fi san ẹgbẹ̀rún lé kan àpò kìí ṣe gbogbo ìgbà ni máa wá báwọn oríṣiríṣi ọgbọ́n náà wọ́n máa ń dá nínú rìbá oríṣiríṣi ọgbọ́n ni wọ́n máa ń dá so Islam ò fara mọ́ ó dàbí ẹni tí yóò sọ fún ọ pé òun fẹ́ ta mọ́rúwá fún ọ láwìn ìwọ ra mọ́rúwá ní seven hundred thousand so ó ti dé wọ́n bá gbé mọ́rúwá fún ọ seven hundred thousand ò lọ́sàn títí ọdún kan àwa ń lọ àwọn á ní ta kúkú ta fún wa ní six hundred ta fún wa six hundred so ètò túmọ̀ sí pé ọ gbowó lọ́wọ́ ní ìsinísìn ṣùgbọ́n gbà tí wọ́n bá san padà ńkọ́ seven hundred ló fi san <laughs> rìbá náà ni rìbá ni torí pé òun fẹ́ yá six hundred thousand kó fi san seven hundred wọ́n á fẹ́ dọ́gbọ́n fún Allah wípé actually ní tó ṣẹlẹ̀ ní pé mọ́rúwá la rà láta fúnra wa o so ìgbà tó ń rà owó ló ní ìdíjú márùwá lọ èmi wá rà padà lọ́dọ̀ rẹ̀ níye tó dín sí iye tèmi tà fún lówó lọ́wọ́ lórí pé yọ padà wá san iye tèmi ti kọ́kọ́ tà fún tó wọ́n ju iye tèmi rà padà lọ rìbá gidi so gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn Islam ò fara mọ́ kò sí bí àwọn onírìbá ṣe lè dọ́gbọ́n tó táwọn tí wọ́n mọ̀ nípa ṣẹ̀ríà tí ò ní tètè hàn sí wọn kákìí sáàrin yẹn wọ́n ní tá bá forí kanlẹ̀ nínú sọ́dà ṣé àwọn ẹsẹ̀ wa méjèèjì yẹn tá a nàró tí wọ́n kanra wọn ni àbáyà wọn èyí tó bá wù wá ká sínú méjèèjì gbogbo ẹ̀ iná ni àdìsí tọ́ka sí so eléyìí ò ní wàhálà kankan nítọ́ka ṣẹlẹ̀ ní pé ẹ gbọ́dọ̀ gbé ẹsẹ̀ yín sùn ẹ nàró rẹ̀ náà ni wọ́n kanra wọn wọ́n kanra wọn kò sí wàhálà mẹ́lẹ̀ wọ́n ní ǹjẹ́ bàbá kú ó kú ní mùsùlùmí ó wá fọmọ sílẹ̀ sáyé ọmọ tó wá fi sílẹ̀ sáyé nǹkan ṣe mùsùlùmí tí bàbá rẹ̀ fi kú ṣùgbọ́n láàárín ìgbà tí bàbá kú sígbà tí wọ́n pín ogún ó ti gba islam sáà fún nínú ogún bàbá rẹ̀ àbá ànífún ànífún nítorí kó fi ọlọ́run sọ pé nínú àwọn condition tẹ́ wò láti fẹ́ni tí ó jogún lógún òun náà ni pé ipò wo ló wà nígbà tẹ́ni tó fẹ́ jogún kú ṣé mùsùlùmí lòun náà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ jogún àbí kèfèrí lòun ní ìyapa sẹ́ni tó fẹ́ jogún rẹ̀ tó bá jẹ́ pé mùsùlùmí bá ní lásìkò ìgbà tẹ́ni tó fẹ́ jogún kú tẹ́ni tó sì fẹ́ jogún rẹ̀ náà bá jẹ́ mùsùlùmí àjẹpọ̀ jogún ẹ̀ lẹ́yìn ìgbà tí ọkùnrin tí wọ́n fẹ́ jogún àbí ìyá tí wọ́n fẹ́ jogún yẹn kú tó sì fọmọ yìí sílẹ̀ láyé mùsùlùmí lọ́mọ yìí bá di kèfèrí kó tó wá di pé àwọn èèyàn á lọ bá wọn á sọ fún pé ó lọ sílé di kèfèrí àwọn sọ pé ó lẹ́tọ̀ọ́ sógun ṣùgbọ́n àní fún ó dìgbà tó bá di mùsùlùmí padà ó lẹ́tọ̀ọ́ sógun ṣùgbọ́n àní fún ó dìgbà tó bá di mùsùlùmí padà ètò ajẹ́ kèfèrí tó yẹ pé lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ ń kú kèfèrí ni kí bàbá kún tó wá gbógun bàbá lọ́wọ́ tún padà sí di lọ́ba di mùsùlùmí àní fún lógún nítorí pé ipò tó wà ńgbà tí bàbá rẹ̀ kú ni ipò ẹni tí ò ní jogún bàbá rẹ̀ kò sì sí tó lè yé lẹ́yìn padà lẹ́yìn ìgbà oṣù. oníbèrè béèrè láti ìlú Ìbàdàn wọn ní sí ọ̀tọ̀ lábẹ́ òfin Islam kí àwọn ọmọ ọmọ ọmọ ìyàwó àwọn. hello. wàlékún sọ̀rọ̀ bí ọ̀rọ̀ kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tí ń pè ọ́. láàrin ìyá fún dáadáa ìlú ń sọ̀rọ̀ láti lè wí. kí ni ìbéèrè yín. àkọ́kọ́ wa kí àwọn ṣètò wa kọ́lọ́ jẹ́ kí ilé ayé wa bẹ́ẹ̀ lálàáfíà. Náà ìbéèrè mi náà ni wípé kí wọ́n dákun lórí ọ̀rọ̀ tí wọ́n sọ sọ́nà ìsìn kí ni ìdájọ́ employment nínú Islam nípa wípé àgbà nǹkan àwọn àǹfààní lówó díẹ̀ díẹ̀ láti ṣe ní ká àgbà nǹkan yẹn ìyè ká padà fi fún wọn. Ìyẹn nọ́mbà wán. Ẹlẹ́ẹ̀kejì ni wípé kí wọ́n bá wa ṣàlàyé kí ni ìdájọ́ comparative nínú Islam ìjẹ́ ní ó bá ìlànà Islam. Thank you alhamdulilayi ìbéèrè tani tí ó ṣèbéèrè láti Ìbàdàn ṣe nígbà pé sóun lè máa mú ọyàn ìyàwó òun bẹ́ẹ̀ ni ó lè mú kò sí nǹkan tó burú ńbẹ̀ lábẹ́ òfin ọlọ́ kódà tó bá mú tó bá yó eléyìí ọ̀sọ́ kò sọ di èèwọ̀ fún ìyàwó rẹ̀ kò sọ ìyàwó rẹ̀ náà di èèwọ̀ fún nítorí pé Ànábì sallallahu alaihi wa wọ́n ti fi hàn wá nínú àdéhìsí wípé ìnàmọ́rọ̀bọ àtúmínà mẹ́jà rírè mímu ọyàn eléyìí tó lapa láti sọ àwọn èèyàn dèwọ̀ fúnra wọn oná lè tá a mu tó máa mú kébi ọ lọ ọyàn mélòó lọ á fẹ́ fà láyà ìyàwó rẹ̀ tí ó fi wá mú kébi ọmọ pọ̀ ọmọ so torí ẹ̀ eléyìí wọ́n ń fà nífà fàájì ni wọ́n ń fà nífà eré ni ó bá ti tẹ ọlọ́run kan máa mú un. ọyàn ìyàwó rẹ tí ò ní rí ọlá kò sí wàhálà ń bẹ tó eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ kò lè sọ ọ́ dé ìwọ̀ fún kò sì lè sọ náà di ìwọ̀ fún wọn náà. bákan náà ẹni tó ṣe béèrè láti mùwé àwọn sọ wípé nǹkan tó máa ń rà ní san díẹ̀díẹ̀ ṣé Islam fara mọ́ torí pé tó máa ń ní san díẹ̀díẹ̀ iye tí wọ́n ń tà lówó lọ́wọ́. Lo kọ́ ni ó padà já sí má yóò wọ́n ju ẹni tó fẹ́ sanwó lẹ́sẹ̀kẹsẹ̀ lọ bẹ́ẹ̀ ni sáàmù farama tó bá jẹ́ pé wọ́n ń kan ní ìsìn ní hundred thousand fẹ́ni tó bá lówó rẹ̀ tí ó san lẹ́ẹ̀kan náà àmọ́ ìwọ tó fẹ́ máa san díẹ̀ díẹ̀ wọ́n ní one twenty thousand kò sí nǹkan tó burú ń bẹ̀ pẹ̀lú májẹ̀mú wípé o ti gbọ́ iye kínní kejì orí èwo lọ fẹ́ kí rírajà yọ wáyé lọ́dọ̀ tí ṣé lórí pọ́ sanwó lẹ́ẹ̀kan náà ni àbí lórí pọ́ máa san díẹ̀díẹ̀ tó bá yẹ pé lórí díẹ̀díẹ̀ ni a ti mọ̀ pé one twenty thousand lọ́sàn ṣùgbọ́n ìwọ náà tó fẹ́ tajà lábẹ́ òfin ọlọ́run ọmọ ìpè ní kété tó bá ti lè gbé ọjà yẹn fún ó ti di tiẹ̀ o kìí ṣe kó o gbé fún kó dìgbà tó bá tó sanwó tání ó tó di tiẹ̀ o ẹ̀wọ̀n kí n sẹ́yìn ṣe nàìjíríà bó ṣe rí nu lábẹ́ òfin ọlọ́run tó bá jẹ́ pé ọba tà fún yàn ní máa san díẹ̀díẹ̀ ní kíá tó o bá ti gbé nǹkan yẹn fún ti di tiẹ̀ tí ọba wá jẹ́ pé ó bá rí owó rẹ san fún ọ pé owó lọ́jọ́ kìí ṣe nǹkan yùn tẹ́ wàá sọ pé ẹ́ a tún ti gba mọ́tò padà lọ́dọ̀ rẹ̀ a tún tì má lé gbogbo owó tó ti wá san kọ́ ọ̀sán ọ̀sán ọ̀sán owó pé tẹ́lẹ̀ náà ni àtòwó àti mọ́tò ẹ̀tún lẹ́yìn lẹ́ ti gbà padà àtòwó àtọ̀kadà ẹ̀ lẹ́ ti gbà padà Islam ò yẹn jẹ́. kò fara yẹn jẹ ẹ sì mọ̀ pé kì í náà lẹ gba mọ́tò gba ọ̀kadà padà tí ó pẹ́ yín náà ah ní ìsìn ẹ̀dá kóṣù mẹ́fà ni ó fi sanwó ọ̀kadà ọ̀sẹ̀ kẹfà a rí i pé eléyìí ọ̀ma ṣe déédéé abala fẹ́ padà ọ̀kadà tá a ra three hundred thousand ó ti rẹ̀ débi pé wọ́ ti twenty five thousand ma ẹ so islam ọ̀fẹ́ kó wọ́n yàn yín jẹ kò sì fẹ́ kẹ́yìn náà yàn jẹ ìdí ni ó ti ra ọ̀kadà ó ti ra ọ̀kadà náà owó ló kù tọ́jẹ́ yín ẹ̀yin wá ń bẹ̀rù wípé ẹ̀ tí wọ́n bá gbọ́kadà lọ bá wọn tá a lówó ló kù tọ́jẹ́ wá ọmọ lè sá lọ torí àwọn mara wọn kò sí wàhálà kò ní í gba ọ̀kadà yẹn sọ́wọ́ àfi kó fi nǹkan dógò ṣebí three hundred thousand la ní ọ̀sán kò sí wàhálà yóò lọ mú un tí owó rẹ̀ tó three hundred thousand yẹn wá yóò fi dúró kó tó di pa agbọ́kadà fún ìwé ilẹ̀ ni ọba mú wá ní ìwé ilé ni ọba mú wá ní pé ìtọ́jẹ níwò tó jẹ́ pé tí ò bá ti sanwó tiwa ilẹ̀ ilé yẹn ni wọ́n gbé sórí àtẹ nígbà wọn bá tà ẹ̀yin ó mú owó tiyín chẹ́ǹjì tó kù ńkọ́ ẹ kò fún so eléyìí ni bí Islam ti ṣe faramọ́ pẹ̀lú máa ṣe installmental business ẹ wá ní comparative ṣé islam farama àbí ò farama ó farama dáadáa ó farama nípa pé ìfikùnlukùn ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ nímọ̀ nípa ẹni tí ń bẹ nínú ìwé àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí ẹ pàkíyèsí wọn lọ síbi táwọn ajẹ́ pé wọ́n bá kàwé kàwé wọn yẹn kà á débẹ̀ so tí wọ́n bá wòye wòye nùwé wọn wọn yẹn wò ó débẹ̀ láwọn nǹkan tó ṣe pé tí wọ́n bá kà débẹ̀ wòye débẹ̀ wọ́n mọ̀ pé ó yẹ káwọn di mùsùlùmí ṣé pàkíyèsí wọn wá síbẹ̀ kò bíjà kò bí pé ká máa bọ́ aago àbí ká máa dìṣẹ́ rárá nígbà tí wọ́n bá ṣàlàyé eléyìí pé ah lọ ka orí báyìí ẹsẹ̀ báyìí ah nínú ìwé wa náà wọ́n fẹ́ sọ fún mi pé ọmọ orí wa ju wa ìyẹn pé mo mọ̀ jù lọ àmọ́ lọ kà so n bá ṣe ń karọ́ wá ní ah kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ah ibi tí a ti rí náà nù pé kúkú sèmi mọ́ kọ́ so àìmọye èèyàn tó bá ti ródòdó ó lè gba islam tó eléyìí jẹ́ bó ṣe jẹ́ àmọ́tẹ́ bá fẹ́ ṣe o kì í ṣe àwọn mùsùlùmí lẹ́mọ̀ á gbé bóyá májẹ̀mú láéláé àbí májẹ̀mú tuntun àbí zàbúrà wá bá mọ́ṣáláṣí o ṣé ọmọ pé kì í ṣe táwa ń tẹ̀lé ni alukurani làwa ń tẹ̀lé alukurani lẹ́mọ̀ kà fáwọn mùsùlùmí nu mọ́ṣáláṣí kì ṣe àwọn eléyìí tó gbé àwọn eléyìí wá ẹ̀ mọ̀ sọ ìméjì sínú ìmánì àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni tó gbà wíyìn gbọ́ ìbára náà lè jọ kọ̀ǹpíà àwọn lẹ́ẹ̀ máa lọ bá sọ̀rọ̀ nípa tí wọ́n láwọn gbé lọ́wọ́ ṣùgbọ́n tó ṣe pé àwọn ibìkan bẹ ibìkan bẹ tí wọ́n kì í kàwé débẹ̀ tí wọ́n kì í wòye débẹ̀ kí wọ́n lè bá a kà á kí wọ́n sì wòye débẹ̀ kí èsì tó yẹ kó jáde níbi ó lè bá a jáde. kí ló pa ìmọ̀lẹ̀ tí ń pè ọ́. kí ni ìbéèrè yín. Eh, àwọn ọkùnrin méjì tẹ̀lé bàbá الحمد لله ومن سورة النساء التي الله عز وجل tí ó ti ṣe àfihàn fún wa àwọn tani àti tani àti ta ló jẹ́ èèwọ̀ fún wa láti fẹ́. ó bẹ̀rẹ̀ látòrí wala tankihu ma nakaha aba'ukum minan nisa'i illa ma qad salaf innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila. ẹnìkan yín ò gbọ́dọ̀ fẹ́ ẹni tí bàbá rẹ̀ bá fẹ́ yàwó hmm, ìyàwó bàbá rẹ̀ èèwọ̀ ni fún ọ láéláé bàbá rẹ̀ kú ọ lọ wọ́n wá fi ìyàwó kan sílẹ̀ lọ́mọ kékeré ẹ̀yin wá pàlè máa worú eléyìí ran <laughs> láì ṣe búrẹ́dì pé yọ ọ bàjẹ́ so ẹ̀yin wá lẹ́fẹ̀ẹ́ yà wọ́n á ah, ọlọ́mọdé ọlọ́mọdé afẹ́fẹ́ kúfẹ́ a gbọ́ pé láwọn àwùjọ kan tí wọ́n ti gbófin ọlọ́run ọba yìí wọ́n ń dán wò bírú ẹ̀ bá wà lọ́wọ́ rẹ kó tètè túlẹ̀ kó sì má tọrọ àforíjì lọ́jọ́ kú wọn náà sọ pé ah, ó lẹ́ sọ pé ká filẹ̀ lè má mú wa lóṣù lè má mú yàn ọ̀mọ́kíw wọ́n mọ̀ pé ìyàwó bàbá ẹ ní haram kódà àwọn olùmọ̀ sọ pé òun ló burú jù ẹni pé ńgbà tó lọ ń sọ̀rọ̀ zina ó ní wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ẹ gbọ́dọ̀ súnmọ́ zina ìṣekúṣe ni ọ̀nà abúni ṣùgbọ́n gbà tó fẹ́ sọ nípa mọ́fẹ́yàwó bàbá rẹ̀ ó ní innahu kana fahishatan wa maqtan wa sa'a ní tí olúwa ẹlẹ́dàá wá sí bínú rẹ̀ ni ó sì tún jẹ́ ojú ọ̀nà àbò wọ́n fọ̀n ní àmì àmì aburú mẹ́ta torí ẹ ẹ gbọ́dọ̀ fẹ́ ìyàwó bàbá yín lẹ́yìn náà ló wá sọ pé ẹ gbọ́dọ̀ fẹ́ ìyá yín ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ọmọ yín lóbìnrin ọmọ ìyá yín lóbìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ àbúrò àbẹ̀gbọ́n bàbá yín lóbìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ àbúrò àbẹ̀gbọ́n ìyá yín lóbìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ọmọ àwọn ọmọ ìyá yín àbúrò yín ọmọ tó bí ẹ gbọ́dọ̀ fẹ́ ẹ̀gbọ́n yín ọmọ tó bí ẹ gbọ́dọ̀ fẹ́ àbúrò yín ẹ̀gbọ́n yín ń jóbìnrin àbọ́jọ́kùnrin ẹ gbọ́dọ̀ fẹ́ ọmọ wọn òun náà sì gbọ́dọ̀ fẹ́ ọmọ yín ọlọ́run wa ń sọ pé sọ́mọ ẹ̀gbọ́n lè fọ́mọ àbúrò àbí ò lè fẹ́ sọ́mọ ẹ̀gbọ́n lè fọ́mọ àbúrò sọ́mọ àbúrò lè fọ́mọ ẹ̀gbọ́n kò sọ pé ìwọ ni torí ẹ̀ làwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà fi àtọmọ àbúrò wọn lè fẹ́ra wọn kọta kò fi ọlọ́wọ́n bá rárá bó tilẹ̀ jẹ́ pé nínú àdìsí anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì ṣe àpẹẹrẹ pé tó ń ti pé kì í ṣe é wọ̀ bá a bá lè rìn jìnnà wáyàwó àtọkọ tiwa síwájú níbi tó jìnnà ńlọ dáa torí sábàbí káwọn ọmọ ọmọ bá a máa ya bírùn fòníkúfọ̀ láǹdé tẹ́jẹ̀ bá ti súnmọ́ra wọn jù àwọn ọmọ lè máa jẹ́ fòníkúfọ̀lá dìde eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ àmọ́ pé tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe béèrè kìí ṣe wọ̀ ẹ mọ̀ kó àwa nínú Yorùbá Yorùbá lọ́pọ̀lọpọ̀ ń ṣe kìí ṣe Islam wọn ò gbọ́ Islam yìí rárá rárá rárá nísìn ẹnjọ́ ń gbé agboolé kan náà ọ̀tọ̀ làwọn bàbá ńlá ti ń ọ̀tọ̀ làwọn bàbá ńlá tàwọn míì àmọ́lẹ́jọ payín pọ̀ láti ayé jọ́ làwọn bàbá ńlá yín ti kó tọ́ra wọn tí gbogbo yín jọ ń pera yín lọ́mọ ilé olóbì lápèjúwe so ẹ wá pé ọmọ yín kan wá rí ọmọ káàmì tọ́jú obìnrin ó wù láti fẹ́ tọ́ba fi lè sọ létí yín yóò tẹ́ kọjá sí sọ pé ẹ má fẹ́ra yín ẹ̀yin ìdílé kan náà fámìlì kan náà ká má gbọ́ ká má gbọ́ kìn dákun fẹ́ntọ́ fẹ́ jàre <laughs> torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn bàbá yín tọ̀ọ̀tọ̀ làwọn ẹ̀yà yín bẹ́ẹ̀ ni yóò bá tún bá débi pé ọmọ àdúgbò ọmọ ọwọ́ àyàwó tiẹ̀ sádùúgbò mi nù so gbogbo eléyìí yóò bá wọn ṣe kì í ilé ìjẹ̀bù sí. Hello. Àlékún sọ́dọ̀, kí ni ìbéèrè yín? Ah, kí ni ìbéèrè yín? Ìbéèrè yín? Ìbéèrè mi ni pé nífẹ̀ẹ́ wọ́n gbé máa rọ́ra máṣíìnì fún òfin fọ́mọ̀ jẹ́. Ó máa sí ìyọ́wọ́ sí ìlà, ìjọba ìyọ̀ ọmọ mi láti sọ bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ ìlà ìjọba mú wa. Lẹ́yìn ọ̀rá àpàdé àti mú rẹ̀ lọ sí Sunday, wọ́n wá dí ọ̀la ṣé ẹni agbóhánú àgbà yìí pé owó yẹn ti pẹ́ yọ àtọwà pa wọ́n kọ́ ni pé àkọ́kọ́ ni pé a lè dáhùn béèrè nítorí pé ntọ́wánu rẹ̀ pọ̀ ju bẹ́ẹ̀ ń ṣe ń béèrè lọ tábà fi lè dáhùn rẹ̀ bẹ́ẹ̀ ṣe béèrè wọn á ti gbè lẹ́yìn ìbàjẹ́ nítorí pé máṣíìnì tí wọ́n gbé fún ṣé wọ́n tà fún ni àbí wọ́n ní ọmọ báwọn fi ṣiṣẹ́ òòjọ́ ẹ̀ ṣàlàyé. jazakumullahu khairan fid dunya wal akhirah ẹ̀rọ ọlọ́run tí wọ́n fi agbátẹ̀rù òkú ní ọjà aláṣàánà wata aláàkí ọlọ́run ọba mi sọ ọlọ́run láyé àti ní ọ̀dà alùkíyàmà ọwọ́ pàtàkì fún àwọn olùmọ́wà sàmáàtì sheikh dr sharafuddin barbara jí hamdan allah wa rahun wa fadda allah kuwata mana khair ọlọ́run kí jí kí ara àwọn sheikh kan lórí dáadáa àti àlàáfíà tí ó fi di ọjọ́ kẹjọ tí ó fi di الله العظيم المتوحد